múra rẹ̀ bó ṣe múra. ẹrú aṣọ mọ́yà dáadáa ẹrú aṣọ sókè dáadáa. ó ní ẹrú aṣọ sókè dáadáa obìnrin yìí gbọ́ láti sọ̀rọ̀ ní kókó. tẹ wá fa sàlẹ̀ náà ẹ fa aṣọ sílẹ̀ dáadáa sàlẹ̀. bàbá wọn fa bàbá wọn fa. good you are good to go. káwọn èèyàn wọn lè rí wọn àbí. Hmm. àfura pé àwọn ajínigbé tí wọ́n máa ń jiyàn gbé gba owó lọ́wọ́ èèyàn ṣèyàn báṣubàṣu ní ìyá ìkóṣí lọ́wọ́ ìdí tá a fi ń ṣe eléyìí òun ni láti fi hàn fún àwọn èèyàn wọn tí wọ́n bá ń wá wọn wọ́n lè rò pé wọ́n ti débi tí wọ́n ń lọ kí wọ́n rò pé ibi tí wọ́n ń lọ ni wọ́n wà báyìí kọ́kàn wọn balẹ̀ ńlé kódà wọ́n lè máa pè wọ́n kán rò pé bóyá fóònù wọn ó ti kú kò sí bátìrì lórí ẹ̀ làwọn ò fi ríìchì wọn mọ́ wọ́n sì lè máa bẹ̀rù náà bákan náà kí wọ́n sì máa sáré lọ sọ́tún sósì káwọn èèyàn wọn ti wà nínú wàhálà ìdí tá a fi ṣe léyìí ni fún àwọn ẹnikẹ́ni tó bá rí ṣóò tẹ̀ ń wò yìí láti tètè máa ṣíà rẹ̀ sẹ́mọ̀ wípé ó ti di àjùmọ̀ṣe iṣẹ́ wa báyìí lórílẹ̀‐èdè nàìjíríà gbogbo ẹ̀ ti di ogun àjùmọ̀jà torí pé àkùkùmẹ̀ntì ọkàn kọ́lọ́ burú ọkàn nìkankan nù wa ẹni tó ni mí kra yìí níkírà tí ya ìjókòó nú ẹ̀ yìí òun náà fi ń ṣiṣẹ́ ẹ̀kọ́ pawó ni kódà ọlọ́run lọ́mọye tó ti lè pa lónìí tí bá ń lọ tí ń bọ̀ tí ọba tiẹ̀ wá fi ṣiṣẹ́ tó ní kí níkírà ó sinmi lénìí níkírà ó kú wà nílé tí ọmọ sinmi yóò dẹ̀ get more strength láti ṣiṣẹ́ mi lọ́la bákan náà làwọn èèyàn tí wọ́n gbé wá àwọn náà lè máa sùn nínú ilé wọn kí wọ́n ní kò sí tó kan àwọn ṣùgbọ́n àwọn ẹni yìí ńṣe ni wọ́n fira wọn lẹ̀ láti ṣe iṣẹ́ wọ́n tún fi dúkìá tí wọ́n ní náà sílẹ̀ láti ṣiṣẹ́ ọmọnìyàn wọ́n gbé ìyá yìí wọ́n sì gbé wá sí rédíò àgídìgbò gẹ́gẹ́ bí wọ́n ti mọ̀ wá mọ́ tá a máa ń ṣe àwa àgídìgbò náà gbìyànjú àwa náà bẹ̀rẹ̀ iṣẹ́ tẹ́ ẹ mọ̀ wá mọ̀ tá a máa ṣe ó náà ní láti ṣàfihàn irú àwọn èèyàn báyìí tá a bá rí tí ìrìn wọn jẹ́ ìrìn àbáàdì tá a mọ̀ pé wọ́n wà nínú ìlà yìí ló wọ́n wà nínú wàhálà ìdààmú ìpòrúurú ọkàn ohun àìbalẹ̀ àyà ìdí rèé tá a fi gbé wá sí ojú ìwòran yín ẹnikẹ́ni tó bá wá rí iṣẹ́ tí yín náà lọ́wọ́ kù sí báyìí o láti máa ṣe kíni láti máa ṣíà ẹ̀ ẹ máa ṣíà ẹ̀ kó má jẹ́ mọ́wọ́ ń ròyìn kó má jẹ́ mójú nǹkan mi kó má jẹ́ mọ́ mo bí sì kó má jẹ́ mọ́ mi ò ráàyè torí pé ọlọ́run mọ̀jà burú ọkàn wá o ṣe é rí i ó tiẹ̀ lè jẹ́ pé díẹ̀ díẹ̀ tí kálukú wa ń ṣe yìí gan-an ìlà yẹn ò fi tí ìkànlẹ̀kùn lé kálukú wa abẹ́ ni. ẹ jẹ́ káàánú òfin dáadáa yìí ka fi ṣètùtù káburú ọmọ kan wá kọ́mọ kankan ní ìwà kankan fúndì èyí ẹ máa bá wa ṣí ààrẹ ẹ wá já gbọ́ bó o ni wọ́n ti ṣalábàápàdé ìyá yìí ibo wọ́n ti ṣalábàápàdé rẹ̀ obìnrin tẹ́ ń wò yìí ò lè sọ̀rọ̀ báyìí o bẹ́ẹ̀ ṣe ń wò yìí kò lè sọ̀rọ̀ nǹkan ayọ̀kan tọkàn lè ṣe náà ni pé ó lè kọ orúkọ ara rẹ. àkúrú orúkọ tó kọ̀dà. nǹkan tó lè kọ ni pé ṣé ń gbọ́ wa ìyá mọ́mí Mariam ṣé ń gbọ́ wa ṣé lè sọ̀rọ̀ ẹ lè sọ̀rọ̀. mo ni wọ́n tẹ́lẹ̀ ni. o lè sọ̀rọ̀ pẹ̀lú ó ní brain abẹ́ bíìdì làwọn ti rí. à ń bọ̀ lọ́dọ̀ yín sà Mariam Kudirat màmá ọkọ wọn wọn ní jẹ́ òun náà lọ́kọ́ o wọ́n tún wá kọ rasidi kan sí. Eh, bàbá rẹ̀ ó kọ bàbá ọkọ rẹ̀ lóko lóko. wọ́n lọ́kọ wọn ń jẹ́ mọ̀rúfù bàbá ọkọ wọn ń jẹ́ rasidi kudirat ìyá mariam ẹnikẹ́ni tó bá bá wa rí wọ́n níta mẹ́rin bóyá bẹ̀ náà ti tajà ní bóyá bẹ̀ náà ń gbé ni o àwọn náà náà kọ ọyá ẹja gbọ́ ẹ káàárọ̀ sà yẹ sà. ní ẹ̀ka ti dùn sẹ́wọ̀n fọ́gánẹ́sà yìí wọn kàn rí ní akàrí ní abẹ́ bíríkì táwọn tí wọ́n sọ ọkàn ní bóyá ọkàn ní bóyá wọ́n lò ní ṣùgbọ́n táwọn dìtẹ̀ tì ní pé wúmọ̀ yìí a rí bẹ́rù lọ́wọ́ ẹ̀ bí alájàpá a sì rí ìgbànú ìgbànú náà ní ọwọ́ rẹ̀ yìí hmm. a rí ní ọwọ́ rẹ̀ pẹ̀lú ààrẹ nígbà gbogbo èèyàn wọ́n ń sá mọ́ pé bóyá bóyá olówó nàbì ní pé kẹ́nẹ́ ni àwa sọ pé kì í solówó nàbì lélẹ́yìí ẹ̀gbẹ́ ẹ̀ ṣe sọ làwa fi àwò pé káwọ́ òwò ṣe láàánú làwa fi gbé wá sí bíbá yìí

èmi náà kàn rí àwọn èèyàn tí wọ́n pọ̀ ńbẹ̀ mo dẹ̀ wò pé kí ni the next thing tí a fẹ́ ṣe wọ́n láwọn ti pe nọ́mbà gírí kọ̀ọ̀kan mo dẹ̀ nọ́mbà àfọ àyédè lọ́wọ́